ẹka káàbọ̀ padà sórí ètò yín ètò wa Ramadan kerim ètò alálùbáríkà tí gbogbo yín ń gbádùn ẹkú àdúró ti wa ọlọ́wọ́ bá àdúró tẹ̀yìn náà ọlọ́wọ́ nàbí lọ́dọ̀ ọlọ́wọ́ afáàtà àgbà lẹ́dí ni afáàwà Sheikh Abdulkabir agunlẹ́yinjú a la ilaha illallah mo fẹ́ béèrè nípa agunlẹ́yinjú àmọ́ mo ń bọ̀ wá mo fẹ́ ká ibi tá à ń ẹtì bọ́ọ̀rọ̀ níbi ẹ̀yà lẹ́sìn náà mọ̀nù ìṣẹ̀lẹ̀ bú kẹ̀dẹ́rà mina zọ́ọ̀nì iná bàdà zọ́ọ̀nì ìfúnmọ̀ ọlọ́wọ́n ni wàlá àtẹ̀jẹ́ sàṣù wàlá yẹ̀kìtà bàdùkún bàdùn ó wá béèrè lọ́wọ́ wa pé ayọ̀ hibbu ahadukum an ya'kula láàmà àti maytan fakarihtumuhu wattaqullaha innallaha tawwabur rahim baba ìtumọ̀. gẹ́gẹ́ bí a ṣe ń bára wa bá a ṣe ń bá a lọ.

ẹlòmíín bàjẹ́ débi pé kéré ẹni ọba ti dáa fún báyìí ó so owó náà ni ṣé gbogbo èèyàn náà ló sẹ́só ni ṣé gbogbo èèyàn náà ló so oògùn owó kọ̀ wá sàánú ọlọ́run mọ́ láyé wọ́n lé àtajà sàṣù ọlọ́run ẹ má tọpinpin ara yín ẹ má tọpinpin ara yín eléyìí ló ṣẹlẹ̀ sí Sayyidina Umar radiyallahu ta'ala anhu ń ṣe wá sí ẹ má mutí ẹ má mutí torí pé bàbá ní kọ́ tọpinpin èèyàn tó bá ló wà lébú èèyàn ó ń tọpinpin èèyàn ayé ọ̀padà tọpinpin tiẹ̀ náà Sayyidina Umar ni wọ́n ṣe wá sí arákùnrin yìí wá wo tọ̀ bí wọ́n ṣe ń wá mọ́ kan nínú kọ́ńpáǹdì ẹ̀ ń wá mi kò sẹ́nìbọ̀dì tó rí mi ó ti gbàgbé pọ́lọ́ wọn bá ń rí òun wọ́n wá fún Sayyidina umaru lábọ̀ pé ẹnìkan ẹni tó ti mọ inú ẹ̀ lọ́wọ́ àbáyé ti ti tẹ́nà umaru wa lọ kọ̀ wá gbójúlé wọlé tẹ́nà umaru wa fo fẹ́ǹsì wọlé kò ń fẹ́ ka mọ́bẹ̀ kó tó ń bá kanlẹ̀kùn yóò ti ṣe kíni yóò ti sáré palẹ̀mọ́ gbogbo nǹkan wọ̀nyí ọwọ́ adé bẹ́ẹ̀ ìgbà tí tẹ́nà umaru wa adé bẹ́ẹ̀ wá ní bá a ṣe ń ṣe wá sí bá a ṣe ń ṣe wá sí tó yìí ìwọ náà mọ tó ń ṣe ní kọ̀rọ̀ nítorí pa àfa bá àfa ọ̀bá rí ọsọ ọlọ́run rí ọ ọlọ́run rí gbogbo wa ṣùgbọ́n nítorí pọ́lọ̀ sọ fún wa pé ká má tọpinpin ara wa tẹ́nà umaru wa ní bá a ṣe ṣe wá sí tó arákùnrin wa ní kí ló dé ẹ̀ṣẹ̀ kan lèmi ṣẹ̀ ẹ̀yin ti ṣẹ̀ lọ́run lẹ́ṣẹ̀ mẹ́ta kí ló dé ẹ̀ṣẹ̀ mẹ́ta bò mọ ṣẹ̀ lọ́run ọlápọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ ọlẹ́ṣẹ̀ kan tóun ṣẹ̀ lọ́run ojú pé òun mutí lọ ọlọ́run ní kò mọ mutí òun sì mutí ọlẹ́ṣẹ̀ mẹ́ta tẹ̀yìn ṣẹ̀ lọ́run ọlákọ̀ọ́kọ́ ni pé ọlọ́run ní ta bá fẹ́ wọlé ká gbójú ilé wọlé ọlára ó ní ojú ilé kọlẹ̀ gbà wọlé ẹ fo fẹ́ǹsì wọlé ni hmm. ẹ wo ìtọpinpin ọ̀kan péré ni sẹ́ni nọ́mọ̀rù lọ́fẹ́ tọpinpin ẹ o lọ́fẹ́ wo pé òun fẹ́ ka mọ́bẹ̀ ẹ wo ẹ̀ṣẹ̀ mẹ́ta tọ́ka sí lọ́rùn ọlọ́lẹ̀ kejì ń bẹ̀ onípọ́lọ̀ ní tẹ́ bá fẹ́ wọlé ẹ sálámọ̀ sáwọn ará inú ilé ẹ sálámọ̀ ọlẹ́dẹ̀sẹ̀ méjì ọlẹ́lẹ̀ kẹta ní pọ́lọ̀ ní wàhálà àtàjà sásù ẹ mọ́tọ̀ pinpin ara yín ọlẹ́sẹ̀ mẹ́ta tẹ ẹsẹ̀ lọ́n nìyẹn. la sọ̀rọ̀ ìdùnnú náà mọ̀rùn la Hmm. gbogbo ẹni tí bá ti ń tọpinpin jù láyé gbogbo ẹni tí bá ti ń tọpinpin èèyàn pé mo fẹ́ yàtọ̀ sáwọn tí wọ́n fi ń ṣiṣẹ́ ṣe tọ́jú pé sẹ́jọba iṣẹ́ táwọn ń ṣe nìyẹn. àwọn náà tọpinpin yẹn wọ́n ń tọpinpin ọ̀daràn ni wọ́n pè sẹ́ wọn ni ọ̀daràn kan wọ́n kọ́kọ́ fura sí pé ọlágbájá bẹ́ẹ̀ ọ̀daràn ni wọ́n á bẹ̀rẹ̀ sí ṣèwádìí lérí ẹ pé sọ̀daràn lílo sọ irúṣẹ́ wo ni ń ṣe mo ní fi ṣiṣẹ́ báwo ni ta èlò nígbà lóṣù iṣẹ́ tí wọ́n nìyẹn tùmọ̀ kí ẹ̀rọ ẹnitọ̀ òun wá ń tọ pínpín èèyàn lágbájá bò ló ṣe lówó kí ni wàhálà tiẹ̀ pẹ̀lú bó ṣe lówó ìwọ náà bẹ́ẹ̀ lọ́hùn kọ́lọ́hún ṣàánú tiẹ̀ náà ṣé bó ṣe lówó lọ fẹ́ mà àbí kọ́lọ́hún dáwọ̀ náà lóhùn hmm. ọlọ́run wà látàjà ṣàṣù ẹ má tọ pínpín ara yín o ọlọ́run wá tẹ̀síwájú nù àyà yìí wà láyé tá bá dùnkún bá dọ́run ọlọ́run ni ẹ má gan ara yín ẹ má sọ̀rọ̀ ara yín lẹ́yìn ah, ọ̀pọ̀ èèyàn lọ́wọ́ á tẹ̀rì sínú eléyìí púpọ̀ ọ̀pọ̀ èèyàn tẹ̀rì sínú ẹ̀ ṣàṣà lẹni tí ó sọ pé òun èé èèyàn lẹ́yìn bẹ́ẹ̀ báwọn míì bá jókòó báyìí tí wọ́n ń sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ èèyàn náà ń sọ láì dá lẹ́yìn inú Ramadan la wà yìí o ń Ọlọ́run ọba Ọlọ́run ní ká ṣe sọ̀rọ̀ ara wa láì dá Ọlọ́run kí wọ́n wá pa á kí wọ́n gbòkú rẹ̀ lẹ́bàá kan wá ní kọ́ ọmọ jẹ́ ọlọ́run ní sóò nífẹ̀ẹ́ sí láti máa jẹ́ ẹ wo ẹ wo ohun tí ọlọ́run ọba fi wé hmm. ẹ wo òwe tọ́lọ́run pa fún wa láàyè òun ni pé àṣé kéèyàn máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn àṣó burúkú pọ̀ àṣé ń jẹran ọmọ ìyá rẹ̀ láì ní òkú bẹ́ẹ̀ ni ẹ já jìnnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ní máa mú ládàá ramadana téèyàn ń gbà kọ́dá kéèyàn fèbí panú lásán ní máa bà ramadana èèyàn jẹ́ ọlọ́run wá ní wọ́ta fàkàrí ìtùmú ọlọ́run lẹ́ẹ̀ ní lè ṣe bẹ́ẹ̀ fáwọlì jawab ọlọ́run fún wa lẹ́sìn pé ẹ̀ ní lè ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà kórìíra ẹ̀ pé kẹ́ wá máa jẹ òkú ọmọ ìyá yín ní òkú bẹ́ẹ̀ kẹ́ wá máa jẹ ẹ̀ ní lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní bàbá wa jẹ́ pẹ́ lè ṣe bẹ́ẹ̀ wàtàkù la ẹbẹ̀rù ọlọ́run ẹ rí i pé ńgbà tí wọ́n sọ̀rọ̀ Ramadan ẹbẹ̀rù ọlọ́run ló fi parí ẹ̀ ọlọ́run ní ẹbẹ̀rù wọn ọlọ́run o iná ńlá àtàwábù rahim ọlọ́run ti torí pé wọn ọlọ́run ọba Allah Allahu Akbar. Adéṣe Anábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Tí wọ́n fi parí ẹ̀, Anábì wa Muhammad. Sallam. Ó ní nǹkan mẹ́fà kan bẹ sítú àṣìyá á tuhbitu lil a'mala. Ó láwọn nǹkan mẹ́fà kan bẹ tí mo bá ṣẹ́ jẹ́ mọ́yàn lọ́wọ́. Pẹ́pẹ́ gbogbo ṣẹ́ tẹ̀yàn bá ṣe yí mọ́ bàá jẹ́ ni o. Anábì ní mẹ́fà náà ni. Anábì náà kọ̀ọ̀kan ń bẹ̀, ó fẹ́ tá a ti sọ níbi nísìn. Ó ní Al-Ishtigalu bi Uyubil Khalqi ìmọ̀ sọ àléébù èèyàn káàkiri. number one. àkọ́kọ́ nu ìmọ̀ sọ àléébù èèyàn. ẹlẹ́ẹ̀kejì ń bẹ òní kí latọ̀lẹ̀ àyà kéèyàn ọmọ ní tìjú ẹ̀rípa nàbì nítorí ọba ti ní tìjú fásitì náà máa ṣe ìta nítorí ọba wù ọ ni ọmọ ṣe gbogbo ibi tí ọba ti ní tìjú láyé àti kò ní jèrè ọmọ torí pé kò ní mọ̀rọ̀ kan láyé sọ́sọ́kọ ẹ̀. three ẹlẹ́ẹ̀kẹta ń bẹ tá nàbì wa Muhammad ní ká jìnnà sí tí máa ba iṣẹ́ jẹ́mọ́yàn lọ́wọ́ òní húbù dúnìyà ìfẹ́ ayé téèyàn gbogbo ẹni ti kófẹ ayélé kan jù yóò sì eré sá ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ ó ní túlù lẹ kérò èèyàn ó gùn kérò èèyàn bá ti gùn jù èèyàn ó sì o. mo fẹ́ five. òun náà ni wa sọ fún hmm. le gbogbo ẹni ọkàn rẹ̀ bá le gbogbo tó bá ara rẹ̀ láàárọ̀ padà ni. ẹlẹ́ẹ̀kẹfà ń bẹ̀ ó náà wá ní asulmu àbòsí. masha allah mẹ́fẹ́ oh, oh. bàtà nàbì kálẹ̀ fún wa rèé. baba ẹja jìnnà sí o. ọlọ́run mọ́sá járí yín pé ọlọ́run bá wa pẹ̀lú yín. torí gbogbo àǹfààní tẹ́ sí fún ọlẹ́ ní àǹfààní ńlá gbáà ní pàtàkì ju mẹ́fẹ́ àtẹ ẹ̀ka fún wa yìí kó kálukú wa náà ká gbọ́ bẹ́ẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà náà wọ́n ti kà fún ọ wọ́n náà dì í mú wípé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí o ọ̀rọ̀ ni o má jẹ́ kí iṣẹ́ rẹ̀ bàjẹ́ o má fi yàn sí èyí má sọ̀rọ̀ èèyàn lẹ́yìn má dábàá tí ọ̀dà sáwọn èèyàn má ro ohun tí ọ̀dà sáwọn èèyàn bó bá rẹ̀ èèyàn méjì ti ń lọ jọ́ kọ́kàn rẹ̀ free tọ́kàn rẹ̀ bá ti free àlàáfíà ó dé bá yan gbèsè ayé ọlọ́run musa bá dúpẹ́ fún yín o ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run ọpẹ́ púpọ̀ la dá fún yín nínú ọpẹ́ táwa dú fún yín náà ni pé bàbá ìyá wa dámórì wọ́n ní àwọn bàtà táwọn kó fún wa ká máa fáwọn àlejò tá a bá gbà náà tí wọ́n bá wá sọ́dọ̀ wa àwọn bàtà yìí màá fún yín ní méjì bàtà yẹn ẹ fẹ́lẹ́ àlọ́ tọ́ra pé unisex ni ẹ fẹ́lẹ́ àlọ́ kan ẹ̀yin náà máa fi kan ṣe àlùwàlá cd ọwọ́ àdúrà tá a Ramadan màá fún yín ní ẹyọ kan màá dẹ̀ tún ẹjọ́ tó fún yín fìlà fìlà òfì láti lè ṣe perfect days màá fún yín ní fìlà òfì náà Ọlọ́run dákun mọ́sá falẹ̀ bàrúkà sí Ọlọ́run nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run bá dúpẹ́ fún yín o Ọlọ́run bá wà pẹ̀lú yín. a ó lọ sókè lọ́hùn nísìnyí pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run bàtà bá máa padà dé ìbéèrè mi tí mo béèrè ní àná màá sọ ánsà rẹ̀ lénìí torí pé a ti pe àwọn tí wọ́n gba ìbéèrè wa náà dáadáa wípé kí wọ́n wá gba ẹ̀bùn wọn olóògùn ọlọ́run gbà tán bá wá gba ẹ̀bùn wọn sí bá a ti ṣe tá a fi fún wọn lẹ́bùn wọn gbogbo ẹ̀ láàmú àfihàn yìí gbogbo ẹ̀ jáde ẹ jẹ́ ká dókè lọ́hùn náà ẹ̀sìn wọn ẹ̀kú kalẹ̀. àwẹ̀ Ramadan ọ̀ràn yàn ni o àwẹ̀ Ramadan yìí ọ̀ràn yàn ni o ẹ jẹ́ ká rọ̀jú kàgbàwẹ̀ bó ti yẹ. bàgbà Ramadan bó ti tọ́ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run láṣẹ kò sọ̀sọ̀ kú sọ tí òwòwò kú wò rárá kò jẹ̀jẹ̀ kú jẹ kò tún jẹ ara. ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn ìsìláàmù yìí mo kí yín o pẹ̀lú kíkí ọlá kíkí ọlá tá a máa kíra wa lálìjẹ́nà wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ọ̀rọ̀ nípa àwẹ̀ rọ̀mọ̀dánà la mọ̀ tó fẹ́ ṣe lálàyé fúnra wa torí wípé ọ̀kan pàtàkì ni àwẹ̀ rọ̀mọ̀dánà yìí jẹ́ nínú àwọn òpó márùn-ún tó gbé ìsìláàmù dúró gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ká mọ ọlọ́run ọba lẹ́yọ̀ kan ṣoṣo wípé kò sẹ́lòmíì tá a gbọ́dọ̀ jọ́sìn fún tá a gbọ́dọ̀ mọ̀ àfòun ọlọ́run ọba náà ká sì gbà pé ànẹ́bùwà Muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe ìyẹn lòkú àkọ́kọ́ ká máa wá kírun wákàtí márààrún déédéé eléyìí lòkú kejì bá a bá lówó ká yọ nínú owó wa ká fi fọ owó wa mọ́ lòkú ẹlẹ́ẹ̀kẹta ipò òpó kẹrin ni Ramadan tá à ń gbà yí wà nínú àwọn òkú tó gbé Islam dúró èyí tó ṣe karùn-ún náà àwọn òpin ẹ̀sìn islam náà ni tá a bá lówó lọ́wọ́ ká lọ sílùú maka ká lọ ṣe hajj ṣùgbọ́n lónìí ọ̀rọ̀ nípa àwẹ̀ ramadan la fẹ́ ṣe lálàyé fúnra wa dáadáa torí wípé odidi àyà márùn-ún lọ́lọ́wọ́n ọba mi fi sọ̀rọ̀ nípa ramadan nínú alukur'an èyí tó bẹ̀rẹ̀ láti kùránì orí kejì ẹsẹ̀ ọgọ́rùn-ún kan àti mẹ́tàlélọ́gọ́rin títí dé ẹsẹ̀ ọgọ́rùn-ún kan àti mẹ́tàdínláàádọ́rùn-ún Quran chapter two verses one eighty three to one eighty seven tọ́lọ̀ ń bẹ̀rẹ̀ báyìí wípé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahman.